إن الحمد لله نحمده ونستعينه ونستكتوه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وآخر الهدي أبي محمد صلى الله عليه وسلم أشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أدقفنا الله سبحانه وتعالى أدتر إكيقفنا نبي محمد صلى الله عليه وسلم إني إن شاء الله تعالى àgbé tafsir wa níbi àyà tó tẹ̀lé ìtí àkàkán ní àná níbi tí Allah subhanahu wa ta'ala ti ń sọ pé innal ladhina amanu wa amilu salihat inna la nudi'u ajra man ahsana amala أعوذ بالله من الشيطان الرجيم Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yí wa nínú àáyà tí a ti kà ní àná èyí tí àwọn kùfà tí wọ́n wá lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam

الله سبحانه وتعالى سبحانه يقول واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة ولا شيء يريدون وجهه مع الذين يدعون ربهم بالغداة ó jẹ́ kó yà nẹ́bí pé àwọn tí wọ́n ń ṣe dáadáa àwọn yìí àwọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ tí a ti máa bá ṣe a ti máa wà pẹ̀lú torí pé al-khayru kullu al-khayr fi suhbati s-salihin gbogbo rí ń bẹ níbi kí o máa bá àwọn èèyàn rí kí o máa bá wọn tó as-salihina ad-dhakirin àwọn tí wọ́n máa ń ṣe ìrántí ọlọ́run ọba àwọn eléyìí orí ń bẹ níbi ìbáwọn tó torí di eléyìí òun náà ní dáadáa ẹmà fi ń pọ̀ wàtàkìlò sẹ́jẹ̀ à ìmọ̀ báwọn ẹni dáadáa tó yìí dáwọ̀ ọmọ ní dàgbàsókè lára àyàn àbí láwùjọ tí yẹn bá wà àwọn ẹni dáadáa tọ́lọ̀un pa ànẹ́bì láti púpọ̀ tẹ́lẹ̀ yìí àwọn yìí wáhùn mùlùkọ́ùmùn láyẹ̀ṣkọ̀ bí i jàdísùhùn lọ́lọ́sọ pé àwọn yìí àwọn tó àwọn tó náà ní kànẹ́bì ọwá pẹ̀lú òun náà ni asọ́lẹ̀húnà tí wọ́n jẹ́ ni dáadáa tí wọ́n ń ṣèrántí Ọlọ́run ọba àwọn wọ̀nyí ẹni bá bá rú wọn jùkó kò ní sórí burúkú má lọ́lọ́ fi pàdébì láti pé wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum Náà bákan náà ìbáwọn ẹni dáadáa jùkó مجالسة الصالحين عبادة تحتاج إلى الصبر ìbáwọn dẹni dáadáa ma báwọn jòkó ìjọsìn tó ní bùkátà sí ìṣe sùúrù ni torí pé ẹ̀mí ni ẹ̀mí ò ní rí tí ń wá lọ́dọ̀ wọn lè annà náà kọdìlá ẹni ma láìkì yẹnitẹ́sù àwọn ìmọ̀ yẹnitẹ́sù lé ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀tẹ́tọ́lọ́run òun ni ó pọ̀jù ní ọ̀rọ̀ wọn ìtẹ́tọ́lọ́run ọba òun ni ma pọ̀jù nínú ṣe sí wọn àmọ́ tí ẹ̀bá ẹ̀ní sábà fẹ́ ṣetọ́lọ́run nẹ́bí sọ pé ó ṣe ó súnmọ́ kẹ́mi ọmọ rí tí ń wá lọ́dọ̀ wọn abẹ́ni tẹ́ sí ríire tó ti máa ń lórí ire àwọn ẹni tó yẹ pé wọn ọ̀dọ́gbọ́n sí ẹ̀sìn wọn adọ́gbọ́n rẹ̀ sí bá ṣe a ọ̀rọ̀ náà bùkátà sùúrù yóò fẹ́mi ara yóò sùúrù ṣe ni torí pé mi ìfẹ́ lọ síbi ìfẹ́ dáadáa torí pé o lè tó máa rí àwọn ẹwà lọ́dọ̀ ọrú ẹ̀kọ́mọ̀rọ̀ ṣọ ayé rákòsó lọ́rùn ọmọ̀rọ̀ ṣọ ayé bẹ̀rẹ̀ àwọn oníkónúlù ọmọ̀rọ̀ ṣọ ayé bọ́yá àwọn èèyàn tún kórìíra wọn wọ́n ń fẹ́ gan wọn wọ́n ń ṣe lára wọn wọ́n ń ṣe kéta wọn àti bẹ́ẹ̀ lọ ìdí eléyìí ó bùkátà kéyìn ó ṣe sùúrù téèyàn bá fi báwọn ẹni rẹ̀ tẹ́ni bá báwọn ṣe é ṣe rí burúkú mọ́ ó ní ìdíkéyàn fúnra ẹ̀mí ara ẹ̀ ń sùúrù lóríṣìíríṣìí lè ṣe ọmọ gbé wá pé bọ̀bá bá wọn ìmọ́ nìsìn oríṣi káyọ́ gbá ti ẹ bọ̀bá bá wọn ìmọ́ nìsìn oríṣi kí wọn òdòlówó oríṣi kan dọlọ́rọ̀ òdodo ni mùsùlùmí máa ń gbọ́lá fún gbogbo tí èèyàn máa ń torí ẹ̀fà àwọn ẹni dáadáa lẹ̀ kò túmọ̀ sí kọ́lọ́hùn òní ṣe fún yàn àmẹ́ni tí ò bá nígbàgbọ́ sí kọ́dàrọ̀ ọlọ́run bá sígbàgbọ́ rẹ̀ bá pé a yóò yẹ̀ bẹ̀rẹ̀ ìgbà bóyá bóòsẹ̀ tí bá ń ṣe náà ní òjé kí tó wọ́n dáa kò fi wọ́n lẹ̀ nítorí pé wọ́n sí lórí òdodo ó fi wọ́n lẹ̀ nítorí pé bọ́yá àwọn èèyàn tún lè gbá tóun bọ́yá òun tún lè rí ṣe bọ́yá òun tún lè dọ́lọ́rọ̀ bọ́yá òun lè dúnípò bọ́yá òun lè dọ́lọ́lá nítorí kó bá bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ ọlọ́run wá ń fà níbi sọ́lọ́ àwọn ẹlẹ́sọ́lá ìwọ lọ sí kíkí ní ibi tí òdodo bá wà ní tó sọ pé wà fi náà kàmà àjẹ́dí náà tẹ́dẹ̀ ẹ̀wọ̀n rọ̀bá hàn Bákan náà, ìṣe tọ́lọ́wọ̀n bá bùkátà sí pé àwọn tí bá ń pé àwọn tó lámìlà kámbẹ̀ẹ́ náà ẹ̀kọ́ tátọ́ máa kọ́ bí áyà yìí ká tó fi sílẹ̀ nìyẹn ká sàpánlé wọn ká bọ̀wọ̀ wọn ká ṣe sùúrù pẹ̀lú wọn ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ìtumọ̀ rẹ̀ náà ní pé èèyàn wá pẹ̀lú wọn àwọn olódodo èèyàn aigbọ́n jẹ́ pàtàkì jùlọ àwọn onímọ̀ ulama masmuma ẹran àwọn àfáà ìwọ ni wọ́n ti lé ní wọ wọ́n ni mọ̀ṣánmà ha mọ̀rọ̀gbọ̀ ẹni bá gbóòrùn rẹ̀ ló sáré wọ́n mọ̀ ni àkálá ha máa ẹni yóò tó bá jẹ yóò kú ìwọ ni so náà àwọn ẹni tí ń ṣe dáadáa tó gbódùdù dání a máa ń ṣe dáadáa sí wọn ni àyè ti rí sú olórí wọn àyè dágùn lá wọn a máa ń ṣe dáadáa pẹ̀lú wọn ni torí ìjòkó tí wọ́n lóye ká máa lọ tàbá fẹ́ ṣe oríire pẹ̀lú àwọn tí ó soríire ọlọ́bàá kọjọ kò jẹ́ kí a soríire ọlọ́wọ́ wá sọ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam pé lẹ́yìn lè wá wá wa ta'ala ojú wa nípa pé ọ sọ fún ọ̀nì gbogbo àwọn ènìyàn ò tí wọ́n pèpè lọ sí pé dágunlá lé wọn àwọn tí wọ́n ń pèsè ẹ tí wọ́n lówó lọ́wọ́ káwọn táwọn lówó lè bá súnmọ́ wà nígbà Muhammad sallallahu alaihi sọ fún wọn pé ọ̀rọ̀ tẹ́ni ń sọ yìí o alhaqqu min rabbikum òdodo lélé ìlànàdọ̀ ọlọ́run ọba yín èmi ò ní dá yín lóhùn lórí kí ẹ ń pépé lọ yẹn èmi ọ̀dẹ̀ ní jẹ́ pé yín fẹ́rí ẹni tó bá fẹ́ gbà nínú yín ó gbòdòdò yí wọlé kọmọ̀ yí pé àwọn ẹni rẹ̀ láàmà ń bá ṣe àìbẹ́nibú ṣe bí wọ́n àwọn ẹni bú ṣe wá bà nídìí ní ìdókó lé àwọn ẹ̀kúnnù dànù kó lọ́dọ̀ wọn nínú ẹ̀kọ́ tí ń bẹ́ńbẹ́ náà ni pé àwọn ẹ̀mí ọmọ wa bá wọn onímẹ́sìn pẹ̀lú ète látọ̀dọ̀ tí wọn náà láti lè jogún orú ẹni bẹ́ẹ̀ sínú ìròrí tí wọn àbí láti lè dá lọ́nà wó níbi tó wà bóyá fún ó fòó tàn lápòjú rẹ̀ àbí kí wọ́n fi kò tàn lápòjú rẹ̀ àbí kí wọ́n tẹ lọ gbé ìrújúbá kí wọ́n máa ràn lọ́wọ́ lórí tí ó tako òdodo tí ó gbé dání oríṣiríṣi ọ̀nà òun ni àwọn ẹni bí ma ń gbà wọlé sọ́dọ̀ àwọn tí gbódòdó dání pàtàkì jùlọ àwọn tí a jẹ́ lórí irú ẹ̀ ni wọ́n gbé wá bà nígbà Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ ní kú ti ìdánù ẹ̀kọ́ náà lọ jẹ́ fún gbogbo àwa tí a níjọ́ bá ń lé wa lára tí a bá ń sọ wa lára kó lọ́dọ̀ àwọn tí wọ́n ń pèsè síbi òdodo káwọ má dáhùn ọ̀dọ̀ àwọn olódòdó yẹn lórí eré wà ibẹ̀ yẹn gbọ́lá fún àwọn ènìyàn lọ́yẹ bá ṣe àwọn ènìyàn ti wájé kó yé wọn o wípé wàkúlà hápùnmẹ̀ rọ́bìkún eléyìí ni òdodo tó wá látọ̀dọ̀ lọ́wọ́n bá yín fẹ́mẹ̀rin ṣá àfàbíòmìn ẹni ohun tó bá fẹ́ kó gbà gbọ́lódodo wàmẹ̀rin ṣá àfàbíòmìn ẹni bá tún wù kó àwọn olódodo àwọn olùbẹ̀rù ọlọ́run ọba tí wọ́n ò ní fi wọ́n lọ́rùn lẹ̀ àti tí wọ́n yí kò lè òdodo wọn yẹn àbẹ́jẹ́ bá jẹ́ ìdíkò fún ọba àwọn sọ̀tá lọ ọlọ́run ní báwọn náà ṣe máa ń dìtì àwọn olódodo yẹn ní náà mọ̀ ó ṣe rọ kiri táwọn tó bá Allah subhanahu wa ta'ala ó sọ pé àwọn yóò ìyàtà fi jẹun ní kó láti ẹ bá ń kọrọ ọ̀nà lọ́gbùká fáwọn lómi omi ìyàlá a ilé yìí ọlọ́run jẹ́ kó yé wa pé àìgbà wọn àyà náà ló bí fún wa ẹwà rí àyà tí ó tẹ̀lé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ti kọ́kọ́ sọ àlàyé nípa àwọn kèfèrí àwọn eléri burúkú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó kí wọ́n dá ìjọ alúmọ̀rú àmẹ́yìn eléyè ṣe pẹ̀lú làákàyè kìí ṣe àwọn tí ń sáyé ẹgbẹ́ àwọn olóṣèlú ẹlùmí ma bá pàtì kan lọ àwọn tí ò sí lára pàtì yẹn ó gbá ẹjẹ́ ká lọ wọ́nà tí ó fi kú nínú pàtì yẹn tó tó bá kú nínú pàtì yẹn pàtì yẹn weak ara táàmù náà fi fẹ́ ṣe ara táàmù fi fẹ́ ṣe ni pé tí a bá ti lè lé àwọn ọmọ lẹ́yìn rẹ̀ yẹn ìjọ ànẹ́bí ó weak

Allah subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ àwọn ẹni burúkú tán ó fi àwọn eléríire sí àmọ́ àmì táàfi mo lóríire ọlọ́run ti tó yanjú ẹ̀ fún wa nínú ayà àkọ́kọ́ òun náà ni pé wọ́n jẹ́ àmì mẹ́ta láti láti mẹni tí ó ṣiṣẹ́ tọ́lọ́wọ́ gbàṣẹ́ àmì mẹ́ta láti mọ ẹni tí ó ṣiṣẹ́ tọ́lọ́wọ́ ní rá ìgbìyànjú rẹ̀ láre ọlọ́run dápọ̀ mẹ́tẹ̀ẹ̀ta fún wa nínú ayà èyí tó tẹ̀lé ni ẹ̀san tí ó fẹ́ san fún wa ọlọ́ni iná lẹ́dínà àmànà wà ámìlù sọ̀lẹ̀ ha iná lánà dẹ̀rọ ajọ́rọ̀ mọ̀ àfànà àmàlà àmì àkọ́kọ́ òun ni ìgbàgbọ́ gbogbo gbogbo ẹni yóò tó bá ṣiṣẹ́ tí gbàgbọ́ bá sí pẹ̀lú ẹ̀ ọlọ́run ò ní ìfíṣẹ́ nǹkankan ọlọ́run ní gbàṣẹ́ ẹni tí ò bá nígbàgbọ́ láyé bẹ́ẹ̀ ni kò ní fi sáré jẹ́ náà tó bá jọ gbẹ̀ndẹ̀ àkàyà ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ìgbàgbọ́ ni nǹkan àkọ́kọ́ tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó wù mẹ́rú láa tí ṣìyàmù ni zakati ni hajji ni tí ẹ bá fẹ́ jápọ̀ àwọn mẹ́jẹ̀mú wo lèyàn gbọdọ̀ rí kó tó máa kírun ọdọ́gbẹ́ anyàkúná musliman ọgbọ̀dọ̀ jẹ́ musulmi ẹwà ní àwọn mẹ́jẹ̀mú òun ni kí ni agbọ̀dọ̀ rí islam ọgbọ̀dọ̀ jẹ́ musulmi òun ni kí ẹni bá gbáwẹ̀ nìkan tí ó fara náà ó fi bí parẹ́ ni ọgbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ olùgbàgbọ́ òdodo náà ìgbàgbọ́ ó ṣe pàtàkì gan lọ́nà sọ pé mani amila mani amila salihan min zakarin aw unsa wa huwa mu'min fala nuhayyinahu hayatan tayyiba ẹni tó bá ṣiṣẹ́ dáadáa ọkùnrin ni obìnrin ni wa huwa mu'min tó bá ọlọ́ni ájì kó tẹ́sẹ̀ ní dáadáa á sánlẹ́sàn ọlọ́run wọ́n sánlẹ́sàn láyé yóò sánlẹ́sàn jọ gbìdà kẹ́ àrùn ìgbàgbọ́ ni ẹmọ́ wo bí síyàmù náà Allah subhanahu wa ta'ala ń gbà tó fẹ́ gbé àwọ̀ tó lóun fẹ́ sọ́dọ̀rọ̀ yẹn kò sọ pé yàyà náà kò sọ púpọ̀ pé yẹn kí ló sọ oníyà ayọ̀ alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun Allah subhanahu wa ta'ala ó ní ìmọ̀kẹ̀yìn olùgbàgbọ́ òdodo ìgbàgbọ́ yẹn lọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ló pè àwọn ìyẹn ló pè àwọn ìyẹn ní ọmọ àsán ní ẹ̀sàn olóore fún ìgbàgbọ́ yẹn ó di ọwọ́ ìrìn àti kájé kí ìgbàgbọ́ owó tó dá sí Allah subhanahu wa ta'ala kágbà pé kásí lọ́kan ṣoṣo pẹ̀lú àwọn iṣẹ́ ìṣe rẹ̀ kásí lọ́kan ṣoṣo pẹ̀lú ìjọsìn kama jọsìn pẹ̀lú mí kama pẹ̀lú mí kama mú ẹlù mí lẹ́ni táma wá lólùsọ kama mú ẹlù mí lẹ́ni táma wá lónìràn lọ́wọ́ kama mú nǹkan kan lẹ́ni táma gbára lé tó eléyìí ìgbàgbọ́ ni àkọ́kọ́ lọ́lọ́n sọ pé innal ladina amanu wa amilu salihat àwọn olùgbàgbọ́ òdodo wọ́n wá dó lórí ìgbàgbọ́ yẹn wọ́n fi ṣẹ́ dáadáa fún wa amilu salihat wọ́n ń ṣiṣẹ́ dáadáa iṣẹ́ ò lè jẹ́ iṣẹ́ dáadáa àti jẹ́ tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó bẹ̀ẹ̀dá gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ kan àwa wo iṣẹ́ tí ń ṣe yìí a rí pé ọlọ́run ọ̀bẹ ní tẹ́nà awuṣẹ́ tí ń ṣe yìí òjíṣẹ́ ọlọ́run ọba òun wá awuṣẹ́ tí ń ṣe yìí kò tẹ̀ sí nǹkan kan tó pèpè fún nínú ṣẹ̀rá Islam orú ẹni bẹ́ẹ̀ nǹkan iṣẹ́ àti ṣòfò ní kí iṣẹ́ dáadáa ní ṣe iṣẹ́ dáadáa ọgbọ̀dọ̀ já sí pé iṣẹ́ tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tún fàṣẹ sí látọ̀dọ̀ rẹ̀ èèyàn wá gbọdọ̀ fàníyàn dáadáa ṣe mọ́jẹ̀mú méjì nǹkan méjì ló kó sínú wa mutaba ó gbọ́dọ̀ jẹ́ torí tọ́lọ́run ó gbọ́dọ̀ jẹ́ ó gbọ́dọ̀ ti dé dín tàà nígbà Muhammad wa lọ́sọ pé wà ámìlù salihat ọlọ́wọ́n sọ pé inna la nudi'u ajra man ahsana amala ọlọ́ni ẹni tí ó bá wá ṣiṣẹ́ dáadáa yìí man ahsana amala kò sọ pé man akthara amala ẹni bá ṣiṣẹ́ dáadáa yìí láàánú dẹ́rù àjọ̀rọ̀ láàánú dẹ́rù àjọ̀rọ̀ ọlọ́nlá ní rá ẹ̀san rẹ̀ láàrin ẹ̀san tání o ẹ̀san mẹ́ni asan amàdà ẹni bá ṣe yẹn dá òun ni pé kóhun tó ṣiṣẹ́ ó ṣèwádìí iṣẹ́ wo lọ́lọ́wọ́n bá fẹ́ ó ṣe nítorí tọ́lọ́wọ́n illa wajh Allah wọ́n ò gbà kẹsàn lérò pẹ̀lú ẹ̀ àfi kí ni o àfi ojúrí ọlọ́run ọba wà sọ́rọ̀ súnnà bẹ́ẹ̀ o tún sí dédé súnnà níbi Muhammad sallallahu alaihi wasallam eléyìí ẹ̀san tọ́lọ́run ó ṣàn ní pé yóò kò bá fẹ́ kí ọlọ́run ọ̀rá iṣẹ́ òun láre ọ̀fẹ́ pé ọlọ́run ọkọ̀ sẹ́hun léhun lọ́wọ́ ọgbọ̀rọ̀ sí pẹ̀lú gbàgbọ́ ẹ̀kejì ọgbọ̀rọ̀ sí nítorí tọ́lọ́run ẹ̀kẹta iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ tí Allah subhanahu wa ta'ala tó fi rán Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bákan náà ẹ̀díṣẹ́ tí àwọn mẹ́jẹ̀ mẹ́tẹ̀ta yìí pé síla ìgbàgbọ́ ìṣẹ́sórí tọ́lọ́run ìkìláàs ìmán wà ìkìláàs ọmọ sábà ìyẹn ṣe pẹ̀lú gbàgbọ́ ó ṣe nítorí tọ́lọ́run ọba ó wá ṣe níbàmù sígbà nínú ẹbí ìṣẹ́ ti jíṣẹ́ àti owó ẹni bẹ́ẹ̀ fún oríire o oríire irú bẹ́ẹ̀ ọlọ́bà lásán àtàlá pé káwà ní ṣe ọlọ́ni iná lẹ́dí na àmàmí wà àmìrì sọ́lẹ̀ ha àwọn tí ó bá ṣiṣẹ́ dá báyìí ọlọ́ni sọ bá ti fàjànáhù àbá àmàntòrò ọlọ́ni àti ẹ̀sán iṣẹ́ tí wọ́n ṣe ọlọ́la ọlé àwọn èèyàn lọ́wọ́ torí pé kò sáà mọ́jẹ̀mú ilẹ̀ kò sí gbàgbọ́ ìgbàgbọ́ òun nìkan àkọ́kọ́ fún di eléyìí agbọ́dọ̀ ṣiṣẹ́ iṣẹ́ tó bá ìlànà nígbà Muhammad sallallahu alaihi wasallam kájẹ̀ jẹ́ kí ìgbàgbọ́ wa kó rinlẹ̀ torí pé Allah ta'ala kèéza iṣẹ́ dáadáa láre iṣẹ́ tí ìbá ṣe pẹ̀lú gbàgbọ́ ó ṣe pẹ̀lú ikhlas bá ń tà nígbà Muhammad sallallahu alaihi wasallam tó wá fi jíṣẹ́ ó bá mú torí náà dáadáa rẹ tó bá ṣe gbogbo dáadáa tó bá ṣe ọlọ́run ní kí dánù sí ọ kò ní kí sí ọ kò ní kọ lé ọ lọ́wọ́ ẹ́n tó bá ti ní nǹkan mẹ́ta inú tó bá nígbàgbọ́ oníṣẹ́ ó dẹ̀ ṣe ń torí ọlọ́run lóhun nira irúfẹ́ ìfẹ́bẹ̀ ohun nira láàrin ó ní inna la nudi'u ajra man ahsana amala تسليحة من انسان افضل من ملح الارض من عمل غيره منو منو سبحان الله يا يوكا تي يوسي قالوا منو سبحان الله يا يوكا منو منو سبحان الله يا يوكا تي يوسي قولوا رجو ببنتلو من سبسي عيرسي نسي الله nítorí kíni nítorí pé ẹni tó ṣe subhanallah ẹyọ kan yìí ó ṣe pẹ̀lú gbogbo àwọn mẹ́jẹ̀mú yìí pé sí ilá mẹ́jẹ̀mú tó pé sí ilá ẹni kò ní jẹ́ kó wọ́n sófò sẹ́tẹ̀ afẹ́jẹ́ kẹsàn ló tún fún wájú ọlọ́run ọba ẹ̀wà rẹni tó ti sẹ́rẹ gẹ́gẹ́ wọ́n tún ẹrú rẹ̀ wò kò sí gbàgbọ́ wọ́n tún ẹrú rẹ̀ wò ó nígbàgbọ́ àbíkò ní kíláàsì tó tí ó bẹ̀ẹ́ ọ̀kan ní mẹ́ta yìí bá kò fẹ́ níbi iṣẹ́ ọlọ́run ti gbogbo iṣẹ́ ẹ̀dànù fún mi ọlọ́run ní gba iṣẹ́ ẹ̀lẹ́ lọ kò ní ọlọ́run kọ́ lè lọ́wọ́ ni gbogbo mùsùlùmí tó bá fẹ́ tún sẹ̀wọ́n ní ti ẹwọ́ gbà láyé ọdẹ fọ́ wà lè jẹ́ nínú tó bá rí jọ́ mílíọ̀n kìíyàmà ó gbọ́rọ̀ mójútó nǹkan mẹ́ta yẹn yóò sí bá nẹ́bì ṣe mọ́ wá ìṣiṣẹ́ pẹ̀lú ìní ẹ̀ ní torí tọ́lọ́wọ̀n ọba ìfiwójú rí ọlọ́wọ̀n nìkan láì ní fiwójú rí ẹlòmíì torí náà kọ́ iṣẹ́ ò lè jẹ́ dáadáa ní tí ó fi jẹ́ pẹ̀lú gbàgbọ́ ìdáṣe nítorí tọ́lọ́wọ̀n ọba tàbí ṣe tó bá ń tí ọlọ́run ti rán ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa wípé àwọn wọ̀nyí tí wọ́n ṣiṣẹ́ dáadáa yìí wọ́n ti sáfẹ́ ẹ̀san ẹ̀san wo láwà san wọ́n tó bá jíjọ́ gbẹ̀dẹ̀ àkẹyàmù wọ́n ti sáfù kí àfihàn sínú ọgbà àjẹ́nà kọlọ̀bà يوم القيامة فيها عليهم wa ta'ala ó jẹ́ kí ó yé wa wípé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa yìí pẹ̀lú gbàgbọ́ àti nítorí tọ́lọ́run ọba ọlọ́ni ulaika lahum jannatu adn tí wọ́n ní aljanna gbére aljanna gbére yóò máa wà kọ́kà òṣìṣọ́lọ́wọ́ máa ń fi àwọn èèyàn kan tí ó ti mọ̀ sí mẹ́ta lè jẹ́ náà tí ó yọ wọ́n kúnnú náà ọlọ́bà bá sọ àtàlá púkàwà kúnnú wọn torí pé tíyàn bá láǹfààní àti ṣe iṣẹ́ dáadáa tí Allah subhanahu wa ta'ala tó ń wá lọ́dọ̀ wa pẹ̀lú gbàgbọ́ nítorí tọ́lọ́run tó dẹ̀ bá ìlànà nígbà Muhammadu sallallahu alaihi wasallam àdéhùn bẹ fún rẹ̀ níbẹ̀ ní pé a òun fi sí àlìjẹ́nà èyí tó tóbi jù lẹ́sàn tọ́lọ ma ń san ní òun náà ni pé kọ́ sọ́yàn kó ń biná kí ọjọ́ kọmọ wọnúná ó tó wá sọ́yàn ẹ̀dọ́ máa àlìjẹ́nà oríire tó tó sí Allah subhanahu wa ta'ala kọlọ̀bà kó fi oríire náà jíkì wa Allah subhanahu wa ta'ala ó ẹ̀san àti ìdẹ̀ra tí ó ṣe fáwọn ọmọ àjẹ́nà iṣẹ́ tí wọ́n ṣe ló ti síwájú yẹn tí wọ́n náà bá fẹ́ wọ àjẹ́nà wọ̀ fẹ́ jẹ́ ìyà náà orí ìta ti kà síwájú ni ó mú tó gbàgbọ́ rẹ̀ dáadáa gbàgbọ́ rẹ̀ jẹ́ná ó ní máa di nǹkan mẹ́dìmá ó ní máa fi nǹkan kọ́ síbì kan kọ́ ma fi wágbára má ó ní máa sín jẹ́rẹ́ má ó ní máa wẹsẹ́ òní ma ní olúgbóhùn òní ma ní wọlé òní ma pé ẹlòmí lẹ́yìn ọlọ́run ọba òní ma di tíra àwọn tíra kíkíra wọ́n ni ma díjọ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní àwọn ìkí agbọ́dọ̀ sọ́ra fún àwọn ilé yìí nínú àwọn kan tó jẹ́ gbòógì tọ́mọ ènìyàn ni ìgbàgbọ́ ìgbàgbọ́ yìí èyẹ gbọdọ̀ jímú kọ́dà tẹ́mi bá fẹ́ bọ́ èyí ó pìfà kẹ́mi ọ bọ́ kí gbàgbọ́ má bọ́ torí tẹ́mi yẹn bá wà tí ò sí gbàgbọ́ kò sáǹfàní pẹ́sẹ̀ ní ẹ̀má lápẹjú ẹni tọ́rẹ̀ ni ma ń fa rẹ̀ sèyàn díjí àwọn ànẹ́bí ọlọ́run bá ń rẹ̀ wọn kí lá ànẹ́bí ara Ibrahim wí ó Allah subhanahu wa ta'ala ní owó mi sàn ajẹ́ àwọn àníbí ọlọ́run bá máa ń sáàrin tí dídá nígbà Muhammad sallallahu alaihi wasallam tó lọ́lá jù nínú àwọn àníbí ọlọ́run ọba ó sáàrẹ̀ débi pé ọ̀kan ní àwọn sọ̀hábà lọ bá náà tó máa ń sáàrẹ̀ ní òun ní máa ń ṣe àwà àníbẹ̀ ọlọ́run bẹ̀yọ kan ààrẹ èyí méjì nínú èyìyàn tẹ́lítà àníbẹ̀ ọlọ́run bá ní máa ń sàwọn títà wọn dọ́bù ni Abubakar Siddiq ó sáré Umar ibn Khattab ó sáré kódẹ̀ bí ní sáàrẹ̀ tí bí ń ṣe wà sí àti bí ń pọ̀ kàkà kú sí ti sọ kótọ̀ ọgbà kòmíláì ẹlẹ́lẹ́ fún Islam ẹlẹ́lẹ́ fún kíní lẹ́yìn ìgbà tó pín àwọn nǹkan ìtàn ọlọ́run ọba kìí jọ kó pín ogún fáwọn tí ó jogún o ẹ́n ó pín ànẹ́bì pé wá obìnrin kan mo bí ààrẹ lọ́dẹ̀ dé yìí ìjẹ́ àwọn ní kó gbogbo ní kó fi hàn lẹ́lẹ́ jẹ́ mara rí lọ àwọn náà sáré ẹni tí ètí ọlọ́run ìkíṣẹ́ náà ti pàdé dẹ̀ tí ó rò pé ikú ti lé ẹ̀sà inú kó sáré ní ẹ sáré bá mélòó ní láwùjọ wa ní báyìí ààrẹ díẹ̀ ní o tó nídi kó kàn sí sùúrù kó sí faradà fún sí tẹ́sì kí wọ́n máa mú kí ń ṣe ọmọ bẹ́lọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n bá ti máa júwe ìṣe orogún papọ̀ mọ́lọ́ọ̀bá fún ẹlòmíì mélòó mélòó ẹni tó ti gbàtàn jẹ́ tó ti dẹni tó ti fẹ̀sílẹ̀ nítorí fáre díẹ̀ kan kan mú àwọn tó ẹkọ́ tọ́jú rẹ̀ kọ lọ́sọ́dọ̀ wọn ó gbọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn aláwo lọ sáláwo ń tọ́jú àìsàn ni ṣe bí ẹbọ làwọn ń ṣe èsìtù làwọn ń ṣe ṣe yíò wọn là ń sí tara èsù ló kàn gba ọpọlọ lọ́dọ̀ àwọn ènìyàn jẹ́kún orun sí ọ̀lọ́ ọlọ́run lásán gan torí pé ti gbé gbogbo nǹkan tí ń ṣe wọ́n yẹn wọ́n gbó lọ́lọ́ lọ́wọ́ wọ́n gbé lé àjẹ́ kan oṣó kan emèrè kan oníṣẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ti ṣeré sá ó ti lọ kó sọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ti tó bá ń ṣíọ́ kàkàkún fún muslim gbé káàrẹ̀ ó mẹ́mẹ́ lọ wá lọ ma torí pé ọlọ́ọ̀bà lásán láti sọ pé wà láti àmùsùnà ìlà wa tí mùsùlùmù ẹ gbọ́dọ̀ kúúsẹ̀ àfikẹ́jọ pé ẹgbẹ́ Islam lọ́dọ̀ ọlọ́ọ̀bà àwùjọ yìí báwùjọ yìí ṣe burú tó ẹnìkan ti sàárẹ̀ àárẹ̀ ránpẹ́ lọ́kàn ṣe wọ́n ti wọ́ lọ sí ṣọ́ọ̀ṣì ibi ṣọ́ọ̀ṣì tí wọ́n wó lọ yẹn ló ti dìran tó dùn ní ó ti wà lórí ara ẹ̀yẹn lọ ní ìlú ti wà lórí ara ẹ̀yẹn nìsìn in lọ bí 15 years ó dẹ̀ wà lórí ìdúgbúlẹ̀ ibi ṣọ́ọ̀ṣì tí wọ́n gbé lọ yẹn wọ́n orí ìkẹ́kan pè sí lápúgbé dìde ó tún ṣubú sí ó fẹ́sẹ̀ rìn lọ ó ti paralyze láti gba ìbìsìn kò dìde mọ́ gbogbo eré ní àwọn alè sáàbí ẹbọ wọ́n sá gbogbo àwọn tí wọ́n sá eré náà jọ́nà lọ́hùn-ún ọ̀padà rẹ̀ wọ́n wọ́n á fi ilẹ̀ wọn dáadáa mùsùlùmí òkè tó bá yọ pẹ́lú bí lọ bá ṣe sùúrù orú sùúrù ta ní ẹṣẹ́ yìí ọ̀wá dìde láti gbà yẹn ṣẹ́mẹ́ pé sùúrù ti mọ iye sáwọn kan lọ́pọ̀lọpọ̀ àti má ti tẹ́tẹ́ lébọ̀ ni o kò bá ti dìde o ọ́dá àwọn ilé ti tẹ́tẹ́ lé àti tìta wọn ti kì bọ̀ wọ́n ti ti kí yóò bọ̀ wọ́n ti ti ẹlẹ́bọ̀ wọ́n ti bọ̀ èyí tó wà ní Lagos State nígbà wọ́n gbé sí èyí tó sí Lagos State wọ́n tó gbé lọ bá wọn gbogbo bí wọ́n gbé lọ wọ́n rú lọ rú lọ rú lọ rú lọ rú lọ gbogbo ẹ̀ wọ́n padà rú sínú yàrá náà ọwá wa ń bẹ́ẹ̀ ẹni títí ń rìn títí ń sáré kí ó dẹni tó ẹgbẹ́ tó bá fẹ́ lọ sọ wọ́n sẹ̀sẹ̀ máa gbé ní àbí kọ́ tọ̀ sójú kan àgbàlagbà tí rìn ó dẹni tí rápò ó dẹ̀ fẹsẹ̀ méjì rìn lẹ̀ báyìí tàà ń sọ fún ìgbàgbọ́ ni o ó jù tọ́lọ́ ni o a ọfà ní tí nǹkan mọ́ ti ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ kásọpọ̀ fà ní wọ́n pè nǹkan tó jọ pé ó nǹkan kékeré wọ́n pè ní dán ó padà dí pé wọ́n sọ díran tó mọ́ra wọn lọ́wọ́ wọ́n wá padà pé èsù yẹn ti èsù tí wọ́n ló ń sàwọn yẹn èsù tí dé tẹ́lẹ̀ ẹ́n ó padà èsù padà wá wọlé mélòó mélòó àwùjọ yìí náà ni láàrẹ́ ìṣẹ́lòmíì ọ̀rẹ́ rẹ̀ bákan lọ kí ọ̀rẹ́ rẹ̀ tẹ́jẹ́ kírísẹ́n ọba gbọ́ ọwọ́ rẹ̀ ṣọ́ọ̀ṣì yìí bẹ̀lẹ́ ni ẹ kú sí àwátá ń sọ̀rọ̀ yóò lè kírun sí orí ẹni bẹ́ẹ̀ la bẹ́ẹ̀dẹ̀ ní tó wáyé pélé lọ bá kú sí ni mùsùlùmí tààlọ̀ kírun sí láàrin àwọn mùsùlùmí kí ní ṣe wá náà ókè ṣe bí bí kọ́mọ̀ bá fún ọdún gbé lọ́bẹ̀ yẹn ó kú àbí ó kú ẹ̀sáàpù méjì ti tó fún ó sàn fún wa dúkárí gbogbo ayé ayé yìí lọ ká kú sí kéfèrí lọ gbogbo kéfèrí ò ní àjíjẹ́ mẹ́kan kò ní kẹ ọkàn tó fẹ́ lọ bá wájú ọlọ́run ọba tó jùyà lọ lọ́lọ́run sọ pé wà látàmù tún ilá wa ń tún mùsùlùmù alẹ́ ẹgbọ́rọ̀ sílẹ̀ ayé sílẹ̀ àti kẹjẹ́ mùsùlùmù tó pé yíò lóríire wa wà fún wa ibẹ̀ yẹn nìkẹ́ wà fún wa kó tó máa dápọ̀ àwọn ọmọ ìjẹ́nà ìsìbí tó ti gbé ní pé innal ladina amanu wa amilu salihat ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó tó dápọ̀ ẹ̀sán tí ó sọ fún ọkọ̀ dápọ̀ iṣẹ́ tí wọ́n kọ̀ ṣe náà òun ni pé wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ wọ́n ń ṣe níbàmú sí tọ́lọ́run bá fẹ́ tó ṣe ní òfin wọ́n máa ń ṣe pẹ̀lú àníyàn tó dáa ọ̀nà tí ẹni fi wà jẹ́nà sọmú rẹ̀ nìyẹn lọ́lọ́n fi á sọ pé àwọn tó wá ń ṣe báyò ulaika lahum jannatu adnin tajri min tahtihim al-anhar ulaika lahum jannatu adnin Allah subhanahu wa ta'ala ó ní àwọn èyí àwọn èyí ni aljanna jẹ́rẹ lọ́mọ jẹ́ ti wọn aljanna tẹ́rẹ tó wọ́n bẹ́ẹ̀bẹ́ ọwà ni yuhallawna fiha min asáàlọ́ يحلون فيها من أجلاب ربهم Allah subhanahu wa ta'ala oní yuhlawna fiha wọ́n máa ṣe ọ̀ṣọ́ fún wọn nínú ọgbà àdìjẹ́nà yẹn wọ́n pẹ́ jẹ́rí ọ̀ṣọ́ wọ́n tó máa bá ọmọ àdìjẹ́nà ṣe ni àìhùn makdumun wọ́n máa ṣe bọ̀ yìí sí wọn ni wọ́n máa sá fún wọn ni nítorí kí ọlọ́run wá dá àwọn ẹrúsìn ọlọ́run ọba tí ó mọ̀ sin àwọn náà tí ó mọ̀ tọ́jú àwọn náà tí ó mọ̀ sí ọ̀ṣọ́ fún wa ẹ̀rí pé mẹ̀kúnnù òun ní ma ń dá ṣọ̀ṣọ́ àmú olówó aṣọ tí ó wọ̀ fìlà tí ó dé bàtà tí ó wọ̀ sí mọ́tò tí ó jáde àwọn aṣọ tó yẹ ti ń lọ bí ó ṣe rí bí ó ṣe wà sí ọ̀kan nínú àwọn ọlọ́lá oníkò nínú ìlú yìí lẹ́ni kan tó súnmọ́ sọ wípé àwọn kọ́mpìnì kan ní gbàrà tó dórí kò báyìí láwọn kọ́mpìnì para wọn lọ bá wípé ọ̀dásà a máa tẹ́ǹdì aṣọ 250 sí red meat ẹsẹ̀ lẹ́tì 100 èyí tó bá wù yìí olówó ní tó wọ́n fi tó bá wù a fi ṣe gíìsì fún ní ọ̀gá ẹgbàáyẹn wọ́n kó ọgọ́rùn méjì wá ló wá tẹ̀ lẹ́kì ọgọ́rùn kan àwọn ẹni ọ̀kan ni ohun tó mọ̀ ní ẹ̀wọ̀ ẹni yìí sọ̀rọ̀ yìí kò tí ìjú bá bí a month lẹ́ni yìí gba ipò lọ àwọn èèyàn tẹ́ta ń sáré wá lọ́sùn lóṣì ṣe wá dípá àwọn aláyé sí ń gbádùn ayé hùn ọba ìjẹ́nu tún gbádùn jù báyìí lọ torí pé ìgbádùn sí gbádùn gbádùn kan gbádùn láyé níbàyìí lọ máa ìjẹ́nu gbádùn tó bá jọ́ ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tí ń sàlàyé ìgbádùn tọmọ àdìjẹ́ náà gbádùn ó ní ma la aynu ra'at nítójú kan òrírí báyìí nínú gbádùn ní ọlọ́mà àdìjẹ́nà gbádùn abẹ́ọlọ́bà kọmọ́sí àdìjẹ́nà náà lè wọ̀ wá ó ní wà ma la udhun sami'at ní tẹ́tí kan ọ̀gbọ́rí òun ni wa la wípé àkìyàn ah, tó lè jẹ́rù gbádùn báyìí tẹ́dà kan òrò orú ẹ̀ òun ló máa jẹ́nà gbádùn abíọ́nà ọba ní ọlá rẹ̀ àfánú rẹ̀ bẹ́ kọmọ́sà ṣíwá ló máa jẹ́nà ọlọ́mọba Allah subhanahu wa ta'ala sọ pé yuhallawna fiha wọ́n يحذرون فيها من عذاب Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa pé ọ̀ṣọ́ ìgbà ni ti góòdì ni sílífà ni góòdì ni wọ́n ma fi ṣe wọ́n lọ́sọ̀ọ́lẹ̀ ọ̀ṣọ́ níbi tí ẹ ma ń fọ́ṣọ́ ṣe gbogbo ìtọ́lọ́wọ́ bá ní ẹ̀yìn ìkẹlẹ̀ lè lò ẹ̀yìn ìkẹlẹ̀ lè lò láyé bíbà yìí gbogbo tó dá pátá ló fi di ẹ̀tọ́ tọ́lọ́wọ́ bó ma fi ṣe dáadáa tó ma fi tọ́jú àwọn àjẹ́nà kò wá ní gbèdéke ẹgbẹ́ ilé ayé tàwà yìí kó ló lè kó lọ́la ní apláni ẹ̀bẹ́ apláni ẹ̀bẹ́ bọ́lọ̀ sí pláni ayé ẹ̀nànà ẹni tí ó sì ṣe tẹ́ ọkú kọ́lá ìsìn sọ bá ń ẹgbẹ́ àwọn ìsìn tẹ́ ọkú ní ìsìn ẹbá ń bẹ lọ́wọ́ bá ó dẹ̀ kú lọ́dún abẹ́ni tí ẹ ń sọ̀rọ̀ lọ tí báhùn èèyàn sọ̀rọ̀ lọ pé kèfì parí ọ̀rọ̀ ti sọ ọ́dẹ̀ kú sílẹ̀ ẹ̀lákùn só pláàni yẹn tó bá pláàni kò ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà lébẹ̀bẹ̀bẹ̀ ẹni dọ́kàn sùn òun kẹ́ nípò ó sùn fún òun jí ni ọba gbàbẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba plan ọ̀tọ̀ ni tí ó padà yọ ṣẹ́dá bọ́lọ̀ ṣe plan ayé nìyẹn ibi tí ọlọ́run ọba gbé tó ayé sí àmáàrì jẹ́nà ìgbádùn tí yọ mọ̀ gbádùn yóò kàn máa lọ bẹ́ẹ̀ ni ìgbádùn gbére òun ní bẹ fún ọmọ jẹ́nà kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kọlọ̀bà kójọ ọjá rẹ̀ kó ṣe àwánà ní ọmọ jẹ́nà o Thank you. متكئين فيها على الأرائك نعم الثواب وحسن مرتفعا الله سبحانه وتعالى ìbàdí ń sàlàyé nípa pé àti gold àti silver àwọn èyí láti ṣe wọ́n ọlọ́run sọ ń pé wà àwọn fi hàn àríyẹ̀rẹ̀ ọlọ́run níbò míì ọ̀sọ̀ pé a lúlù òun ni nǹkan gold diamond nǹkan tí wọ́n ọmọ àlìjẹ́nà tọ́lọ́wọ́ fún ọlù ni ẹ wàlìbá sọ̀rọ̀ fi ìhà àríyẹ aṣọ tí wọ́n mọ̀ wá lò aṣọ àhàrírí ọlọ́run aṣọ bí aṣọ hariri yẹn iye tí wọ́n ma lò ló ti sọ pé wayalbasuna thiyaban khudran min sundusin wa istabraqa ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọwá sọ pé sundus ay thiyabu rifa' riqa' aṣọ wọ́n sọ pé arọ́k mina jibaj ó lẹ̀ ju aṣọ ó tík gẹ́bí jibaj nínú ran aṣọ harir ni tík èyí tó wọ́n ti fọ́ ma jẹ́nà kìí sí ìrútayé sẹ́mẹ̀ pé a ti ká nínú hadith síwájú ní sí pé nítójú kan òrírí tó ti kan gbọ́rí tí ọ̀kọjá ńlá káyẹ̀dá kan rí ní tó ma jẹ́nà ọmọdé tẹwárí tí ẹ bá fẹ́ mọ̀ wípé ìtọ́lọ̀ wọn bá sọ níbi àlìjẹ́nà yìí à bí ó ṣe rí gẹ́lẹ́ lọ́lọ́wọ́ ṣe ṣe ń tọ́ sọ̀rọ̀ kálọ̀ wo àrà tí ọlọ́wọ́ bá lásán ara dáadáa tó dá pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ tàbá ní pé kí nǹkan rẹwà ní tí èèyàn bá lọ wo àwọn ẹranko tọ́lọ́wọ́ bá ṣe wà fún inú ẹyẹ ni ẹranko tí ń fẹsẹ̀ rìn ni ẹ wò pé ah tó bá yọ pé ọmọ ènìyàn wọ́n bá gbé iṣẹ́ ìlé lọ́wọ́ nínú àwọn tẹ́ mọ̀ nípa technology nínú àwọn tẹ́ mọ̀ nípa káṣe nǹkan lọ́sọ̀ọ́ wá àwọn òde débi ohun òde rí ṣe tó báyìí ọba tó wájọ pé ní tí ò nídìí láyé ń bíbà yìí ayé yìí kò ní kàkún ṣe kò kákún ẹ́ bí ti tẹ́lẹ̀ ló fi fún ẹni bá wù bó ṣe wá rí yẹn ọwá tún àdírẹ́sẹ̀ pẹ̀lú àwọn orí ẹranko báyìí pẹ̀lú àwọn nǹkan báyìí pẹ̀lú àwọn nǹkan mèremère bóyá òkè ni bóyá yé ni bóyá kó ṣe nǹkan fún àwọn nǹkan lákòókò kan kó tún yí padà lákòókò míì ni pẹ̀lú ara oríṣiríṣi tọ́lọ̀wọ̀n bá dá láyé bíbáyìí láì jọ pé tó fi ló pé rẹ̀ nípa ẹgbẹ́ òṣìṣàmà wá ọlọ́wọ́ àpòjúwe rẹ̀ ń fi kan kọ́ wá pọ́pì jẹ ó ṣe bìkọ́wùlìhì bí ámúrìhì wọ́n fàyàkùn máa rí bẹ̀ ìbẹ̀ rí bẹ̀ náà ọba tó ṣe lé ìgbogbo tó pọ́mìsì wà láti jẹ́ náà ṣe hmm? àwa ni káwà try láti ṣiṣẹ́ kágbìyànjú láti ṣẹ́ kalìbà rí àlìjẹ́nà náà wọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ pé èyí tó tíkì nínú aṣọ hariri ni èyí tó nípa ń bẹ̀ ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́run ni a sì fún wọn ìyẹn ni ó mọ̀ wọ̀ kọ́ṣọ́ èyí ta mú látara gold tí wọ́n mọ̀ lò ọlọ́ọ̀bà Allah subhanahu ni pé tí wọ́n bá tó ń bẹ́nu متكئين فيها على الأهرائك متكئين فيها متكئين فيها على الأهرائك نعم الثواب وأبنى الله الله سبحانه وتعالى قني وما ربكم على الأرائك لري àwọn àrọ́ìk ó jámù fún àríkà àmúrí tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ ṣe fún ọmọ àlìjẹ́nà èyí tó yọ tí a kèé ṣe bí èyí tó púpọ̀ láyé kéyàn lè rí relax torí pé rọ̀gbọ̀kú ìyí tí ti ṣe táà máa kan èyí tí ó jẹ́ ti gbádùn òun náà ni kí Allah subhanahu wa ta'ala ni yóò ṣe fáwọn àdìjẹ́nà kọ́lọ̀wọ́n bá kọjọ kí ó kàwà fún wọn Allah subhanahu wa ta'ala wá sára yìí pé ni'mat thawabu wa hasunat murtafaqa Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa nípa pé ẹ̀san ni oore ni fún àwọn tí ó ṣe tọ́lọ́wọ́ bá bá tẹ̀ẹ̀dẹ̀ sẹ̀sán fún wọn lọ́gbà ìjẹ́nà ni ní ìtẹ́rẹ pé ìgbádùn lọ́tún ló sì ni àwọn nǹkan yóò máa wá tí ó dẹ̀ máa jẹ́ ìgbádùn yìí lọ́lọ́kan ọjọ́ kan nínú èso ni nínú àwọn ọ̀ṣọ́ ìtọ́lọ́wọ́ lásán àtàlá fún wọn ni

láti mójútó kálìbà rí ẹ̀sẹ̀nẹ́gbà ní iwájú ọlọ́run ọba àbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kọlọmọ yọ wá kò nínú ẹ̀san àtọ̀dọ̀ ọlọ́run náà ó kàwà kúnnú ẹrú tí yóò ṣiṣẹ́ rí láyé tí ó dẹ̀ wà jẹ́nà tọ́jọ́ tó bá jọ gbogbo àtìyàmà ó má fọ iṣẹ́ wájú wa lọ́wọ́ gbogbo ọ̀nà tí èyàn ó fi ríṣẹ́ rí ṣe tọ́lọ́wọ́ bó fi gbà lọ́wọ́ ẹni tọ́lọ́wọ́ kó fún wa ṣe kọ́dẹ̀ bá méjọ sí fún wa gbogbo ọ̀nà tí èyàn wá lè gbégbà tí ọlọ́wọ́ fi kọ́ sẹ́lé ní lọ́wọ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala kọjọ kó sọ ẹni kọ̀kan wá bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ó wá sọ wípé a ẹ̀san tó wọ́n san fún ẹ̀yí o a eléyìí ó lóore jù ní ẹ̀san